الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ní òní fi ṣe ọjọ́ kẹjọ nínú ọ̀sùn olùkàdà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún náírà ọdún àti ọdún mẹ́tàdínláàádọ́ta ìjọ assalamu alaikum warahmatullahi wabarakatuh ọ̀rọ̀ nípa pípa ìbọ̀sẹ̀ bá a ti lè pa ìbọ̀sẹ̀ a lè pa bandage àbí plásà àbí tí wọ́n bá sìmẹ́ǹtì ẹ̀sìn yẹn lò bákan náà a lè pa láwàní nígbà míì obìnrin lè pa ìborí rẹ̀ ẹ̀rí ìwà pa bandage yìí nìyí kò ní májẹ̀mú kankan pé èèyàn ọ̀sà wà nímọ̀ra ọdún ọdún pé yọ máa pa nítorí pé kùtà bí ó ṣèèyàn ní dájọ́ fún yẹn wọ́n wá ṣẹlẹ̀ kí yẹn ní ẹjẹ́ ń sáré sálò àlá èyí ṣe dandan ni bákan náà gbèǹdéke pé tá a bá wà lé ọ̀sán kan òru kan òpin dandan bẹ́ẹ̀ tá bá tó àbùkù ọ̀sán mẹ́ta òru mẹ́ta kò fi lẹ́dẹ́ ń bẹ́ ṣùgbọ́n tá a bá lè sọ bẹ́ òfin da pípọ̀ jù tọ́jà wípé dábàá ti wọ bandage yẹn àbí wọ́n fẹ́ sìmẹ́ǹtì ẹ̀sìn yẹn tó rún kí yẹn wà nímọ̀ra ó sì máa sọ gbèǹdéke nìkan bá jẹ́ ìpín lè máa rí sí mi síbẹ̀ kọ́ òfin dandan láti máa ṣe kiri o láti máa ka ọjọ́ mẹ́ta ọ̀sán mẹ́ta òru mẹ́ta nítorí tó wà lájò àbọ̀sán ti òru kan tó bá wà lé ẹ wà lílá wà ní pípa ìwẹ̀ ìyẹn náà ṣẹ̀ tán torí pàdébí sọlá alẹ́ sọlá wọn ní mọ́sáhà aláìmọ̀ mẹ́tìlí wàhálà nẹ́síà wàlúfọ̀káì ìdíje ọlọ́run sálọ̀ aládé bí orí ọ̀pá aláwà ní rẹ̀ ọwọ́ apá sórí fún ìbẹ̀rẹ̀ níbàá ìlànà pẹ̀lú aṣọ orí bákan náà wàhálà ló fi fáyé ní wọ́n tún wá fa ìbọ̀sẹ̀ rẹ̀ méjèèjì ẹ wá rí bòrí tóbìnrin tiẹ̀ kájẹ nítorí tiláwà nìyẹn náà òun ní àmúmájẹmú wá pé ọlọ́ọ̀dì bọ́ lè paláwà ní ọgbọ́dọ̀ ti kọ́kọ́ sálùwà lánàá bíi ìtúbọ̀sẹ̀ ọ sì lo ọjọ́ kan àfẹ́kàn òru kan ọba wà lé ọ̀sán mẹ́ta òru mẹ́ta tọ́ba wà lájò gbogbo àwọn májẹ̀mú yẹn sí bí àwọn apàláwà ní lẹ́yìn ìbọ̀sẹ̀ nìkan ìmọ̀ sọ fún akéde yẹn bá sọ bẹ́ẹ̀ ọ̀dà pọ̀ ẹ wá rí bòrí tòbìnrin kóbìnrin má pa òun nìpínlẹ̀ àti túmọ̀ sákọ̀ bá wà bẹ́ẹ̀ lójú kí nira bá wà bẹ́ẹ̀ fún un láti yọ ìborí yẹn ó lè pa dada torí pa ọ wà mẹgbà wà mí tí wọn lànà ìsọlá àsálà ń pa àìsímọ ohun tó fi lé orí tọ́bajá sí pé ó ti ṣe àlẹ́kìnnà làálì ó lé síbi irun rẹ̀ tọ́ba ní kò ń yọ ìborí yẹn kò lè rọrùn ó lè fa ìborí ni tàbọ́dẹ̀ sì wà níbi tó ṣòro láti lọ yọ ìborí táwọn èèyàn fẹ́ rí orí rẹ̀ wọ́n lè fa ìbò níyàn lẹ́yìn bẹ́yẹn ọ̀rọ̀ kìí ṣe wọn tí ọ̀dà tó òun ni kótó ni máa pa ìbò rí nígbà tó bá sálọ àládé orí èyí tó dáa jù ní kí ọ pa orí rẹ̀ àti tó bá yẹ pé yóò kó ìnira bá lókun eléyìí jẹ́ díẹ̀ nípa àwọn kẹta tó lè pa nígbà tí a ti ń pa ìbọ̀sẹ̀ ká má gbàgbé tó ní bandage là lórí lòun o mo ń bi tá a bá sì ní ìdí náà láti bandage sí tọ́ba ti tayọ ọdún tí ẹsẹ̀ ò ti dùn wá àbí kápọ̀ dùn wá síbi kankan ọ̀run ayọ̀kùn bẹ́ẹ̀ ni o wọn bá bí tí a ní ìdí náà láà máa ṣe kíni o láà máa pa kíkù ká sábà dẹ̀ ti bí adéyàn ti gbádùn ìrìn àgbẹ̀rọ̀ pamọ́ o. أن الضرورات تبيح المحظورات والضرورات تقدر بقدرها طبعا تكون العلوم من شيء ìyẹn lè ṣe nǹkan tó yẹ pé kí n ṣẹ̀tọ̀ mo tí ìnira bá gbìyàn ṣe èyàn ó ṣe wọn ọba tí ó ní bùkátà sí bàbá ti ṣe ilé yẹn tán àwọn gbọ́dọ̀ tún fi kún mọ́ o subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta. نستغفرك واتوب اليك